alimọdínà center ẹṣánú ajé lọgbọmọṣọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́kọ́ fi máa ṣíde òun náà ni ìbéèrè tó ní ṣe pẹ̀lú pé ṣé ó bá òfin ẹ̀sìn islam mu láti máa kíra wa pé tọ̀ ẹkú kàlẹ́ o ṣáájé wa o ẹkú ọrọ̀ ajé wa jẹ́ ọ̀tá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ní ṣe pẹ̀lú ajé ṣé ó bá òfin ẹ̀sìn islam mu láti jẹ́ kí kí mùsùlùmí kan máa kíra wọn bẹ́ẹ̀ aláwọ̀kọ́nù ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó jẹ́ pé orin kíkọ ló kúnná mọ́lá látilẹ̀ tó ń kọ tó ti wá mọ́lá débi pé ó ti rówó ń bibẹ̀ kọ́lé ṣègbà ṣàwòyè nǹkan kan tó débi pé ọ́sà ti kó dúkìá jọ ó wá pàpà wá mọ́ ìpè kò dáa kí mùsùlùmí máa kọrin ọwọ́ apáàtì ọwọ́ ní gbogbo àwọn tóun ti rí ń bẹ́ ìtọ́jẹ́ dáadáa báwo lòun ó ti ṣe ṣe tó sì jẹ́ pé àìmọye dáadáa lòun ti gbé gan tóun ò lè rántí mọ́ báwo lòun ó ti ṣe ṣe léyìí. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ستة بشكمة يوقننا موسى اللي تاوي ينسي ونان يا جيسي nínú àṣà àti ìṣe àwọn Yorùbá àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá yìí tẹ́kọ̀ ṣá tí wọ́n ti wọ́n bọ ajé ni wọ́n máa pè hmm. wọ́n ní òòṣà tó ní í ṣe pẹ̀lú owó òun náà lajé ìdí nu tí Yorùbá fi sọ pé ajé ọ̀tà ajé òdì hmm. ajé ọ̀wà ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò sí nínú ẹni bófin ọlọ́run ọba mu kí mùsùlùmí náà máa wá bá wọn pèdè tó ní í ṣe pẹ̀lẹ́ bọ̀ pé ẹ kú ọrọ̀ ajé ajé hmm. ajé ó gbé hmm. ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ti wí gbólóhùn ẹ̀bọ lẹ́nu. eléyìí ń bẹ nínú tá a máa ń pè nínú ìmọ̀ nípa àwọn gbólóhùn tí sẹ̀rí ọgbà ká máa fẹnu pè hmm. ṣẹlẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́. wàyí o ẹni tó bá wá jẹ́ pé orin kíkọ àbí iṣẹ́ mi tọ́ta kò fi ọlọ́run náà níṣẹ́ tó ń ṣe tó fi kó ọ̀rọ̀ jọ. Hmm. onítìwọ́n afẹ́ túbá kò sí nǹkan tó burú wípé àwọn nǹkan tó ti kó jọ gba ọ̀nà tí ò dáa yùn kó dé mú kó má ṣe fún àdánù sí kòtò ṣùgbọ́n kó má ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ nínú owó kó sì máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kó làwọn bó lè bá a ṣàforíjì fún yàtọ̀ sẹ́ni tó ṣe pé ó kówó jọ lọ́nà èlé tó ṣe pé owó èlé tó fi kówó jọ òun náà ni owó tó ṣe wípé ó fi ń sọ̀rọ̀ hmm. wọ́n ti wọn fẹ́ túbá ṣùgbọ́n nígbà tí ń gbowó ilé nǹkan mà kò mọ̀ pé ìwọ ni ó ti wá túbá nìsín ẹni tó bá ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tó ti kó jọ ṣáájú kó tó di pọ́ mọ̀ pé kọ̀tọ̀ hmm. wọ́n lẹ́tọ̀ọ́ ni fún ẹ̀tọ́ ni fún torí ẹ̀ amẹ́ni tó ṣe ipò ti mọ̀ pé kọ̀tọ̀ tẹ́lẹ̀ kó tó wá di pé ó tún ran ago ma. ọ̀wọ́ àwọn ọba owó tó fi bẹ̀rẹ̀ òwò nìkan ni wọ́n jẹ́ tọ̀ fún. ẹ bá wọn sọ pé fún ẹni tó bẹ tó ń falakum ru'usu amwalikum la tadhlimuna wa la tudhlamun. tẹ́ bá fi lè túbá ojúlówó owó yín ojú owó yín tó pé náà lè fi bẹ̀rẹ̀ òwò ní ọ̀jẹ̀ tiyín hmm. gbogbo ń tó lé lórí rẹ̀ eléyìí haram ni. Hmm. àmọ́ nínú àyà mi ọlọ́run sọ pé faman ja'ahu maw'izatun min rabbihi fantaha falahu ma salafa wa amruhu ila Allah. ẹni tí ìkìlọ̀ wa bá látọ̀dọ̀ lọ tó wá jáwọ́ nínú owó èlé gbà á jẹ́ kí gbogbo tó ti síwájú tó ti tù jọ ọlọ́run ní tiẹ̀ ni hmm. ọ̀dọ̀ ọlọ́run lọ̀rọ̀ rẹ̀ ó sì padà sí i náà la fi sọ pé ẹni jẹ́ pé kò mà pé kò tọ́ nígbà tí ń kojọ ó pàpà mà pé kò tọ́ ni àti èrè àtòjú owó yóò dì mú hmm. àmọ́ ẹni tó ti mà láti pìlẹ̀ pé kò tọ́ ó tún arangun ma ní ṣíṣe ojú owó nìkan tó fi bẹ̀rẹ̀ owó ní ọ̀jẹ̀ tiẹ̀ ṣùgbọ́n ẹni tó ń pọ́nrin lọ́kọ lápèjúwe tó fi kówó jọ yóò di owó mú èmi yóò máa tọrọ àforíjì hmm. yóò máa ṣe dáadáa nínú owó ńlọ́pọ̀lọpọ̀ àtẹ̀sẹ́ni tó tọ́ tí kówó jọ hmm. àtẹni tó ṣe pé bóyá ranù ìrégbèmí ibi la ṣẹ́wó ló dálẹ̀ tó fi kówó jọ hmm. so gbogbo àwọn owó ńlá ti pìlẹ̀ dópin rẹ̀ kò ní jẹ́ nítorí pé tọ́lọ́mù bá ti ṣe nǹkan kan léèwọ̀ èèwọ̀ náà lówó rẹ̀ bẹ́ẹ̀ náà ni tolórin náà tolórin èèwọ̀ ni gbogbo owó tó pa ń bẹ̀ náà èèwọ̀ ni torí ẹ̀ la sọ pé yóò dì mú yóò máa wọ́nà láti ṣe dáadáa nínú owó yẹn lọ́nà tó fi jẹ́ pé yóò fi rọ́nà àbáyọ lọ́dọ̀ ọlọ́run náà. jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wo mi wọ Facebook ẹ máa fi ọládùn níbi èlò wa ẹ máa rí èmi àti sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní kìtìkìtì bákan náà tí ẹ bá ti ń rí i kẹ́ máa share rẹ̀ kẹ́ sì tún máa like ẹ̀ bẹ́ẹ̀ Ah, àǹfààní tún ti wà báyìí láti jẹ́ pé kí ẹ máa wò ó lórí ìkànnì YouTube ẹ sáà mọ subscribe síbẹ̀ gbogbo àti àwọn fọ́nrán náà bá ti ń délẹ̀ lóní yàjóyàjó yóò mọ̀ kàn sí yín nígbà tí ẹ bá ti subscribe síbẹ̀ plus two three four zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèèrè káàkiri àgbáyé nílẹ̀ nàìjíríà ń bí zero nine zero five one six four five four three zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè. àtàlájúmọ̀ ọlọ́jà sọ́kọ̀ rẹ̀. àmì ẹ̀ ṣe o. orúkọ mi ni sẹ́rífàtà abdulsalam látòkè owó dègbò mọ́sí. mò ń gbọ́ yín. mo fẹ́ di bàbá alẹ́lẹ̀ kan ni pé kí n kí n fẹ́ dìde nísìnyí kí n wá sọ pé àti ah, mi lára máa nìyà ní àbí tó wájà tó sọ pé àwọn bí láì náà ṣe ká nìwọ̀n yìí owó lásán náà ló dé dé ìgbà bèrè. gbogbo bá fẹ́ ṣe ká máa bẹ̀rẹ̀ lórúkọ Allah lókun ìgbà tí nǹkan yẹn ò ti jẹ́ ń tọ́ta kò ti Allah eléyìí ń bẹ́ẹ̀ nu ìlànà tó dáa ọjọ́ pé ní tẹ́ fẹ́ sìn yẹn bẹ̀rẹ̀ lórúkọ allah bismillah ṣé hmm. bá sọ bismillah òtítọ́ òní ìdìgbà sọ pé arrahman rahim. a'udhu billahi minash shaitani rajim tí n bá fẹ́ sáde ọlọ́run níbi aburú àṣetọ́nù èèyàn máa wí yìí bísímìlá ẹ fẹ́ dìde bísímìlá ẹ fẹ́ jókòó bísímìlá ẹ fẹ́ dá sọ̀rọ̀ bísímìlá ẹ fẹ́ ṣe nǹkan kan hmm. lópin ìgbà tí ò bá ti jẹ́ níta àgbọ̀dọ̀ dárúkọ ọlọ́run ọba níbẹ̀ hmm bí ẹni tó fẹ́ ṣépè fún yàn ní ìsìtọ́ wa ní bísímìlá ẹlẹ́yìn òsì nínú lànà ẹni tó fẹ́ kọrin òfò orin àdánù kan wá ní hmm. bísímìlá hmm. bẹ́ẹ̀ sì rọ́pọ̀lọpọ̀ àwọn à ń kọ fújì à ń kọ kíní wọn kí àwùjọ bìlá ní ìṣètò ọ̀nà bísímìlá àwọn fẹ́ tu yín jẹ ni hmm. sódà tí wọ́n fi rówó gbà lọ́dọ̀ yín wọ́n máa gbé ah mùsùlùmí ni ah, ó tiẹ̀ máa kéwú rọ́ <laughs> ẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ kẹ́ sọ pé bísímìlá òun náà nìlànà Hmm. wàyí o ń bẹ nínú àwọn èèyàn tó kí táwọn bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan wọ́n yìí dákọ lọ orúkọ nǹkan míì tó yàtọ̀ sọlọ ni wọn dà ẹlòmíì lè sọ pé sídìí abdulkadir uh-huh. ó lè ní sídìí amadu ti já ní. ẹlòmíì lè sọ pé amadu rifai hmm. kí wọ́n máa kókó àwọn nǹkan míì tó yàtọ̀ sí allah níbi tá a ti gbọ́dọ̀ kókó nǹkan míì àfi allah ìṣẹbọ sọlọ nílé. Hmm. hello ìyá ó ti já. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé. báwo ni a ṣe ń ka bíbí ọmọ láti fa ẹran sínú àti pé gbàgede gbèdéke wo ni a ní láti fa ẹran fún ọmọ tí kò bá sì ṣàgbára ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lórí bíbo àṣírí hmm. bóyá nílànà tó bóyá a rí nǹkan tó ẹnìkan ṣe tí ni kéèyàn ọ̀yọ́ ọ̀gá ọ̀yọ́ kó kéèyàn mọ̀ bàtí kéèyàn kéèyàn tó ta ìlànà owó gbà láàyè láti ṣe láàrin àwọn ọmọnìyàn. alhamdulilayi láti ṣe ka ọjọ́ ó náà ní pé ká mọ̀ pé ọmọ tá a bá bí ọjọ́ keje ó hmm. náà lòfin ọlọ́run bá sọ pé á pẹ̀ràn àpékọ̀ fún hmm. ọjọ́ keje yìí ọjọ́ ni wọ́n ní kẹka kì ṣe ìyẹn ni pé tẹ́ ẹ a pè lọ́sàn tá a pè ní ọjọ́ hmm. ń bá pé méje. ìgbà náà ni ẹ pẹ̀ràn àkíkọ̀ fọmọ. ìgbà náà lẹ́sọ̀ ọmọ lórúkọ hmm. tẹ́ bá fẹ́ lọ àdìjọ́ keje. òfin ọlọ́run fi hàn pẹ́ létí sọmọ lórúkọ kó tó di péjọ́ keje yẹn pé kò sí tó burú bẹ́ẹ̀. Hmm. wàláàkín ìjọ́ keje yìí lápèjúwe lásìkò tá a wà nínú rẹ̀ ní ìsinyìí ọ̀sán la wà. ní àsìkò yìí náà gẹ́lẹ́ ńlọbìnrin bímọ. Hmm. tá a bá bẹ̀rẹ̀ sí ní ká ní ẹni èjì ẹ̀ta ẹ̀ rí i pé jọ alhamis ti ń bọ̀ níjọ́ keje. nítorí kẹ́ka jùmọ̀à sátidé sannde àtìní tàlátà làrúbá alhamis alhamis ló péjọ keje. Hmm. sọ eléyìí ló wà lákọọ́lẹ̀ nínú gbogbo tírà nítorí pé ní àdìsá nàbì muhammed sallallahu alaihi wasallam àwọn èèyàn ni wọ́n máa ṣe ìṣirò lọ́nà tí kò ṣe déédéé tó fi jẹ́ pé ìjọ́ kẹjọ làwọn máa ń pẹran àkíkà hmm. wọ́n fi ìjọ́ keje sílẹ̀ wọ́n di ìjọ́ kẹjọ mú wọ́n wá ń tún bá ẹni tó bá di ìjọ́ keje tó fi mú wá jà lórí bó di ìjọ́ keje mú. la ilaha illallah. sọ̀rọ̀ tí kì í sọ nípìnlẹ̀ hmm. òun làwọn gbèrú hmm. eléyìí tó jẹ́ ìpìlẹ̀ tá a gbọ́dọ̀ mójútó tẹ̀lé iná lọ́pọ̀lọpọ̀ pàtì. ọ̀pọ̀ amáyé bàbá bọ́mọjà lórí pé sọ́njọ́ keje ni wọn náà ni <laughs> àbẹ́ẹ̀ ni ọjọ́ keje là wa nítorí pé ọ̀nà súnà nàbì sallallahu alaihi ń hmm. mo ti wá hmm, hmm. so naa ni ànábì sallallahu sọ. wọ́n ní tó bá jẹ́ òní ní ẹnìkan bá bímọ so àti bọ́ so ọjọọ wọn sì ní kẹka a jẹ́ pé ijó oníjọ́ kejì ó pè odijọ́ júmọ́ àti bọ̀ so bá ti ṣe máa kánú hmm. wọn ti yàn bá lágbára láti pẹ́ ran àkíkọ́ ọmọ tó bí títí ìgbà wo wà wípé èèyàn lè lọ láàdà kó tó di keje pa níjọ́ kẹrìnlá agbára ò tún sí láti pa kẹrìnlá a pé eléyìí kìí sọ̀dọ̀ anabi sọlọ alaihi wasallam ló ti wá ṣùgbọ́n wá látọ̀dọ̀ àwọn aṣíwájú rere jẹ́ hmm. pé nu wọn la ti rá àwọn sàhábà kan lẹ́yìn ìjọ kọkànlélógún gbogbo ìgbà tọ́lọ́run bá gbà yín láàyè hmm. kìí ṣubú dànù tán àìtí lágbára sí lónìí kò túmọ̀ sí kí wọ́n bá lágbára sí lọ́la ọ̀túnla ẹ̀yìn ọdún kan ẹ̀yìn ọdún méje ò ní ṣe wá sí hmm. eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní títí ibo ní islam gbà wá láyè ká bòyàn láti rí ma hmm. bẹ́ẹ̀ bá jẹ́ni tí ń hùwà ìdá tí ń ṣe tí ọ̀dà tí ọ̀tọ̀ hmm. lábẹ́ òfin ọlọ́run ẹni tó ṣe pé àṣìṣe àtà ìdáhùn ó ṣèèṣì ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ ni àmàmà ẹni tí máa kóra ró sá fún ẹ̀ṣẹ̀ àti ọ̀ràn àdáni ṣùgbọ́n ṣẹlẹ̀ pé ọ̀ràn àti ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ a sì ti máa mà tẹ́lẹ̀ eléyìí islam fẹ́ ká bò láṣìírí kò fẹ́ ká tufó ká pariwo rẹ̀ tú àṣírí rẹ̀ síta ṣùgbọ́n ní tá a ti mọ̀ pé kò dààmú kó bìlà láti fa agbọn ọlọ́run ọba ya èyí máa ń hùwà ọ̀daràn yẹn ní gbogbo ìgbà ni kò a sì ti kìlọ̀ fún rí àtúnpàkíyèsí rẹ̀ ọ̀sà kọ̀ bó bá ṣe àdéhùn nígbàgbà yóò yẹ nígbà ẹgbẹ̀rún so irú àwọn eléyìí ẹ tú àṣírí rẹ̀ síta ẹjọ́ hàn sára yìí hmm. wípé kò yìí tí ì dẹ́kun wà bàjẹ́ o hmm. kò sì tí ì yé e máa ṣe ń tẹ̀ ṣe. Hmm. bí àpèjúwe ẹnìkan àmọ́ mùsùlùmí ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn akamórí pé ń gbẹ̀bọ̀. la ilaha illallah. a sì kámórí rẹ̀ rí tẹ́lẹ̀ a fi yé e wípé ẹ̀sìn islam rẹ̀ ti bàjẹ́ ó ti di kèfèrí lẹ́yìn ìgbà tó jẹ́ mùsùlùmí dandan dandan tún gbọ́dọ̀ padà sínú ẹ̀sìn islam padà kọ́ wa jáwọ́ nínú wà rádaràda yìí títí láéláé kọ́ ọmọ bá ṣègbè kọ́ ọmọ bá parun. Hmm. ó sì jẹ́jẹ́ fún wa pé pẹ̀lú ògùn ọlọ́run òun ọmọ pàṣírí òun ó tù báyìí ó ti tú tẹ́lẹ̀ náà <laughs> ó ti tú. so nítorí ìdí eléyìí òun ó tù bá òun sì padà sínú ẹ̀sìn islam. Hmm so ẹ bukata láti máa pariwo rẹ̀ fara wípé akínni ta ni lè má mú wa ọ̀daràn lásán kínní kan rárá ẹ bò láṣìírí tẹ́ bá tún wá kà mọ́ pé tún padà sídìí rẹ̀ àgbà náà lẹ́wàá tùfò hmm. ẹ jẹ́ gbogbo ara yọ ọmọ pé ọ̀daràn lélẹ́yìí o hmm. tó bá jẹ́ lè má mú ni ẹ̀yìn yẹn má tò lẹ́yìn ọ̀daràn mọ́ o hmm. àbí bo ni bàbá ń lé dìgbàdé mọ́ṣáláṣí so nítorí de eléyìí ó ṣe àyèwọ́ ni eléyìí ń ṣe mùsùlùmí bẹ́ẹ̀ náà lẹni tẹ́ ká mọ̀dí ọtí mímu ẹ̀ ti mọ̀ pé máa mutí tẹ́lẹ̀ ṣé ẹ wá kìlọ̀ fún ẹ sì pàkíyèsí rẹ̀ kọjá wọ́n bẹ̀ hmm. so ṣùgbọ́n ẹ tún padà ká mọ́ ẹ tún padà ká mọ́ ẹ túfó ẹ túfó lẹ́yìn hmm. jẹ́ bó ṣe jẹ́ hmm. títúfó táwọn ń sọ̀n nírú àwùjọ tí wọ́n ń bí ẹ rí i pé wọ́n ń lò fín ọlọ́run kọ̀ọ̀kájú sọ fáwọn èèyàn lọ́kàn fi màá lọ́ọ́ daràn lọ àmọ́ tó wá síbi tí wọ́n ti ń lò fín ni ẹ gbé lọ sílé ẹjọ́ ni Hmm. ẹ gbé lọ sílé ẹjọ́ irú ètí a ní gbẹ́bọ̀ wọn kàn pàdánù ni torí pé anabi sallallahu alaihi wasallam ni man baddala dinahu faqtuluhu hmm. ẹni tó bá ti lóun ṣe islam mọ́ ẹ pa ẹlẹ́ẹ̀kejì irú ètí mu tí ń ẹ bá ti gbé lọ sílé ẹjọ́ tẹ fẹ̀sùn tí mímu kàn tá sì wádìí tó dájú yóò jẹ gbọgọ́rin ni hmm. sòtẹ́sì mà pé ń gbọ́ bá jẹ́rú rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kò tún padà sídìí rẹ̀ mọ́ tẹ́lẹ̀ àníkàṣe ńlá lẹ́yẹ ni <laughs> ó sì ní lálẹ́ tẹ́ lòun ọba kú náà hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ yín bí tí a ti ń pè é orúkọ mi ni kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè yín. ìbéèrè mi òun ni pé nípa obìnrin tí tí wọ́n kọ́ ọ́lẹ̀ tí tó sì wà nù àlàáda tí ń ṣe ẹ̀jẹ̀ oṣù lọ́wọ́ mm-hmm. kí ni ìdájọ́ irú kíkọ bẹ́ẹ̀ naam ẹlẹ́ẹ̀kejì. naam. ẹ̀ló. à ń gbọ́ yín. sálá kọ́kọ́ ti yí àbí. a ti gbọ́ yín ẹ̀kejì. naam ẹlẹ́ẹ̀kejì òun ni kí ni ìdájọ́ obìnrin ẹlẹ́hàá tí wọ́n ń dá sí ọjà ní gbogbo àwọn tí wọ́n á kálọ̀ pé ìlú àbí kálọ̀ sáré ọjà kí ni ìdájọ́ rẹ̀ nínú sẹ̀ríà. alhamdulilayi wọ́n ní kí ni ìdájọ́ obìnrin tó ṣe pé àsìkò tí ń sin nǹkan sùn lọ́wọ́ lọ kọ́kọ́ lẹ̀ láṣẹk eléyìí lábẹ́ òfin ọlọ́run wọ́n ń pè ní talaqun bid'i hmm. kíkọ̀ sílẹ̀ eléyìí tó ṣe wípé ọba àdádálẹ̀ lọ ni hmm. nítorí pé lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá fẹ́ kọ obìnrin sílẹ̀ ńṣe ni ọjọ́ ọ̀ranyàn lórí rẹ̀ kọ́kọ́ lẹ̀ ní kíkọ́ lẹ̀ ti sunna hmm. èyí tá à ń pè ní talaqun sunni òun náà ní kẹ́ rí dájú pé obìnrin tẹ́ fẹ́ kọ̀ sílẹ̀ yẹn kò jẹ́ pọ́ wà nù nǹkan oṣù lásìkò tẹ fẹ́ kọ́lẹ̀ mẹ́jẹ̀mú àkọ́kọ́ nù ó túmọ̀ sí pé wàá sọnù bí hmm. wàá sọ̀rọ̀ sọ sẹ́mọ̀pẹ́ni hmm. tí èèyàn fẹ́ kọ̀ sílẹ̀ inú rẹ̀ ń bìyàn ó sì ṣeéṣe kó jẹ́ pé inú ìjàlẹ̀ wà lásìkò tó fi kọ́lẹ̀ hmm. àsìkò tí wọ́n wá fẹ́ kọ́lẹ̀ sí òun bó ló ṣe rọra rẹ tó fi bí léèrè pé ṣé ìṣepò ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹni tí inú ń bí obìnrin náà inú ń bí òun náà ní ìsìn nítorí tó bá bi léèrè pé ṣé ìsìnkú ń ṣe nǹkan oṣù lọ ó lè pé ìyá ẹ̀ ni ọlọ́bì <laughs> ìwọ ni mò ń bi ìyá tèmi tí a jẹ́ pé ìyá ẹ̀ ò ní ọlọ́bì <laughs> torí ẹ̀ ìsìláàmù ẹ̀ fi rí i pé òfin yẹn lágbára hmm. ìsìláàmù ọ̀fẹ́ kẹ̀ yín hmm, hmm. ẹni tó fẹ́ kọ́lẹ̀ tó fẹ́ lé dànù ó tún bi pé ṣé ìsìnkú ń ṣe nǹkan oṣù lọ́wọ́ so àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú kejì ó gbọ́dọ̀ jẹ́ pé obìnrin yẹn ó ó ti wà nínú mára ṣùgbọ́n látìgbà tó ti parí nǹkan oṣù tó ti mára òun ò súnmọ́ májẹ̀mú kejì nù tóró lè jẹ́ pé àìláǹfààní àti súnmọ́ ló fi ń kórìíra rẹ̀ àìkò súnmọ́ ni ló fi ń wò pé kíni kí n lè léyìí sẹ́nu ilé olúwa rẹ̀ mm. tó kàn dẹ́rù pọkọ̀ so ṣùgbọ́n tó bá yẹ pọ̀ bá láǹfààní àti súnmọ́ ó ṣeé ṣe kórìíra ọ̀rọ̀ òun hmm. ti ń wọṣẹ lórí rẹ̀ ó ṣeé ṣe kí ọṣẹ kọ́ wábì kan lọ <laughs> hmm. so májàmú kejì nu májàmú alákẹta òun náà ni pé ńgbà tó wa kọ́ ọ lẹ́hùn hmm. ọ péjú kíkọ́ ọ kan ò hmm, hmm. ní sọ pé òun kọ́ ọ lẹ́ẹ̀mejì òun kọ́ ọ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kọ́dà lè sọ pé òun kọ́ ọ so wọ́n á pe àkíyèsí ẹnìkan kan àgbọ̀ fún àwọn mẹ́ta péré náà lọ́lọ́run fún <laughs> so eléyìí là ń pè ní ajẹ́ pé àtòdìdí rẹ̀ ni wọ́n ń pè ní talaqun bid'i talaqun bid'i òun náà ní ká kó obìnrin sílẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù hmm. àbí ká kọ́ ọ́ lẹ̀ lẹ́yìn ìgbà tó wà nínú ìmọ̀ra táwa sì ti bá a lò hmm. àbí kọ́ jẹ́ pé a kọ́ ọ́ lẹ̀ ní ìjókòó kan ní kíkọ́ ọ́ lẹ̀ tó ju ẹyọ kan lọ bíi kópo ń kọ́ ọ́ lẹ̀ méjì àbó ń kọ́ ọ́ lẹ̀ mẹ́ta hmm. ìyapa ni wọn ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ṣẹríya nípa ẹni tó bá fi lè kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní talaqun bid'i eléyìí tó ṣe pọ́kàn nínú rẹ̀ náà ní béèrè tó ní béèrè sí hmm. ṣé kíkọ́ lẹ́yìn ti ṣẹ àbí ọ̀ṣẹ́ àwọn èyí tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ ló ti ṣẹ hmm. nítorí wípé ìgbà tí abdullahi ibn umar ibn al-khattab radiyallahu anhuma tọkọ ìyàwó rẹ̀ lẹ̀ nígbà tí ń ṣe nǹkan sùn ó wá sọ fún bàbá rẹ̀ pé wọ́n bàbá òun òun ti kọ ìyàwó òun sílẹ̀ àmọ́ ìyàwó yìí sì ń ṣe nǹkan sùn lọ́wọ́ bàbá wa sọ fún yín pé kó dá ìyàwó òun padà Ibn Umar ọkọ̀ láti gbọ́ tẹ̀lé àṣẹ bàbá rẹ̀ tó ní kó dá ìyàwó tọkọ sílẹ̀ lásìkò tí ń sin nǹkan oṣù padà inú wa bí Umar radiyallahu anhu ọwọ́ àlọ́ fi ẹjọ́ rẹ̀ sùn ànábì sallallahu alayhi wa sallam ànábì wa sọ fún Umar rí pé murhu falyuraji'ha palasẹ̀ pé mo ní kó dá padà palasẹ̀ pé mo ní kó dá padà hmm. àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wa ni téèyàn bá kọ obìnrin sílẹ̀ ní kíkọ̀ sílẹ̀ eléyìí tó jẹ́ ti àdádálẹ̀ hmm. òun náà ti ṣẹ̀ ìdí ni pé anábì ń sọ fún Umar pé kó sọ fọ́mọ rẹ̀ pé kó pọ́mọ rẹ̀ láṣẹ pé kó dá obìnrin padà hmm. wọ́n ní wal amru bil irja dalilun ala al-wuqu' paláṣẹ pé kó dá padà ẹ̀rí ni lórí pé kíkọ̀ tọkọ náà ti ṣẹ̀ tí ó bá ṣẹ̀ ni kó tún dá padà ẹni tí ń bẹ́ńlé níbo ni ó tún dá padà sí. Mm-hmm. sọ àwọn olùmọ̀ tó pọ̀ jù yẹn sọ wípé bá a bá kọ obìnrin sílẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù ó ti ṣẹ̀ mm. so ẹni tó kàn kọ́ lẹ̀ ọ̀sẹ̀ lọ́n yóò tọrọ àforíjì mm. àmọ́ kíkọ́ lẹ̀ ti ṣẹ̀ mm. ìgbà tí apá kan nínú àwọn olùmọ̀ táwọn ọ̀pọ̀ tó ta alákọ̀ọ́kọ́ yẹn nínú wọn ni Ahmad ibn Hanbal àtàwọn míì nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ olùmọ̀ jinlẹ̀ táwọn kò tó ipò àwọn lèmáàmù lèmáàmù yẹn àwọn sọ pé tí ó tẹ̀wọ̀n jù lọ́dọ̀ tàwọn ni pé ẹni tó bá kọ obìnrin sílẹ̀ lásìkò ìgbà tí ń sin nǹkan oṣù lọ́wọ́ kíkọ́ hmm. ọ̀lẹ̀ yẹn kò ní ṣẹ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ti fi yé wa nínú ọ̀kan nínú àwọn àhàdìtì rẹ̀ pé àdádálẹ̀ kò lè jẹ́ nǹkan tí ó sèso hmm. kò lè soso rí èso bú ni ọ̀ máa so hmm. torí pé anabi sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí èsà wà la pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ á dà káyà rẹ̀ padà fún hmm. ó túmọ̀ sí pé ọkàn jẹnu yà lásán ni hmm. kíkọ̀ tó ọlọ́ọ̀kọ́ lẹ̀ ọkàn jẹnu yà lásán ni kọ́sẹ́ hmm. so ṣùgbọ́n bó láti wá fẹ́ ṣe hadith anabi pé murhu falyuraji'ha al-amru bil-amri bil-irja' pa láṣẹ pé kó dá padà mo pa ọ́ láṣẹ pé kó pa láṣẹ pé kó dá padà bó láti fẹ́ ṣe lẹ́yìn Hmm. kíkọ́ ọ̀lẹ́ ọ̀sẹ̀ àmọ́ kí wàá nìtú máa sọ fún pé kọ́ da padà so ibẹ̀ ńlá àti mabi tá a lọ torí rẹ̀ ètò dọ́gba jù ní kó ti wáyé hmm. ẹni tó bá kọ obìnrin sílẹ̀ kó bá jẹ́ pé ń ṣe nǹkan sùn lọ́wọ́ kíkọ́ ọ̀lẹ́ ń wáyé hmm. nǹkan tó kàn ṣẹ́kù náà ni pé ká sọ fọkùnrin kó tọrọ àforíjìn ṣùgbọ́n o ti fọ́ ọ̀kan nínú nǹkan mẹ́ta tọ́lọ̀ wọn bá fún ọ. èyí ń fọ́ ẹyin mọ́lẹ̀ kó túká kéèyàn orí kó má. so ìwọ lọ ba rẹ jẹ́ lágbọ̀n abẹ́ o. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní obìnrin tó jẹ́lẹ̀ àti máa dájú lọ́wọ́. wọ́n ní ó jẹ́ ẹni tí ń bójú. so yóò tún wá máa dájú lọ sí ọjà hmm. lónìí kan kí ni lọ́ọ́ ṣe lọ́jà hmm. tó bá ké káràkátà ni bá ń bá lọ. Hmm. látàrí pé ọkọ rẹ̀ ò lè gbé bùkátà rẹ̀ tán hmm. látàrí pé bọ́yọ̀kọ́ kú ọpá tìpẹ́ láwọn ọmọ hmm. àbí torí sábàbí mi ti ṣẹ̀rí àgbà wọlé kò wá dáa kò tiẹ̀ tọ́ káwá pé wọ́n lọ́n kọ́kọ́ ń jí dọ́jà torí bọ́lọ̀ bá ń sọ̀yà èèyàn náà máa kí ìsara rẹ̀ ni tòun gbọ́ bá wá tètè jí lọ́jà táburú bá wá ṣẹlẹ̀ tá lọ́ọ́ bá tìràn máa ẹ sì mọ̀ pé àwọn ọjà tẹ́rí yẹn òun ló burú jù nínú gbogbo àyè tó wà nínú ìlú kọ̀ọ̀kan nítorí pé òfin ọlọ́run bá fi yé wa pé ibùjókòó àṣetọ́ọ̀nì lọ́jà mm. àyè tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo ìlú kọ̀ọ̀kan làwọn mọ́ṣáláṣí so ọjà lọ́wọ́ á ń tètè ń jí lọ kí lọ́n lọ́ọ́ mú bẹ́ẹ̀ mm. wọn lájẹ mú náà nì sọ ọlọ́run má jẹ ojí mọfọ <laughs> nítorí pé ńgbà tó bá jí lọ ọjà máa ń mọ káwọn wèrè pọ̀ ń lò mm. so ńgbà wèrè bá rọ ọmú Hmm. ọlọ́run mẹ́jọ ara ìdá hmm. so abọ́tí ẹ̀ jí lọ́jà náà ni táburú kan bá ṣe ọ́ta ni ọ̀bá gbọ́ ọ̀lẹ̀ hmm. lẹ́yìn ìjọba ṣe é ṣe tètè jí lọ sí lọ pẹ́pẹ́ lomi wọ́n jí jí jí kò ní sí lọ wọ́n jẹ́ bó ti ṣe jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ó kọ yín. àbúrò láti ìṣòro. kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín o. ẹ jọ ìbéèrè tí mo ní fáwọn ṣéèkì ni pé ike tí ẹ bá wà lórí ìrìn kí gbogbo ìjọ àti ẹyẹ máa ṣe hmm. ike orí ìrìn náà ló wà. mo máa fẹ́ bèrè ní pé nínú ìṣúra tù nínú ẹ̀sìn àbáfàṣẹ ọlọ́pàá tó bí wàkẹ́ ike sẹ́ni tí ẹ bá ti ṣe wọn nìyẹn ike tí ẹ bá ti ṣe wọn lọ́rùn tán kí ẹ béèrè béèrè nǹkan tí ẹ fẹ́ lọ́rùn ọ̀nà àdúrà wà tẹ́lẹ̀ kí èèyàn bá ti kírun tán àbí torí ìròyìn ẹnìkan náà ni ibi tí èèyàn bá ti ṣe. náà náà eh, náà. alhamdulilayi nítòfin ọlọ́run tọ́ka sí ni pé gbogbo àdúrà tẹ́ bá fẹ́ ṣe inú sọlá tilẹ̀ ti ṣe hmm. tẹ́ bá ti sálámù sọlá ti tàn kó sádùá ti tọrọ mọ́ àdúrà fífẹ̀yìn fọlọ́n ló ṣẹ́kù hmm. nítorí pólísì méjìlá àdúrà àdúrà tọrọ àdúrà ẹ̀yìn àdúrà tọrọ inú sọlá ti wà láàmà fi ṣe hmm. ẹ̀yìn òun láà máa fi sí ẹ̀yìn sọ̀láàtì wa. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè. orúkọ mi ni kudrat abdulwaheed tí obìnrin máa ti yà ṣáìdì láti ṣàjá. kí ni ìbéèrè yín. mo kí yín ọpọlọ yóò níjọba. àmì kí ni ìbéèrè yín pápá pàápàá nípa pé kí a bímọ ká ṣe ká pèmí sí létí ọ̀tún ká ṣe ká mọ̀ sí létí òsì hmm. ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ tí mo rẹ̀ nìkan bí nílẹ̀ ọ̀rẹ́ pé kí ni ìtumọ̀ tá a fi mọ ṣe bẹ́ẹ̀ gbogbo wa kò wọlé pé kí n béèrè bẹ́ẹ̀. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé tẹ́ ẹ bá bímọ àkọ́kọ́ nǹkan tó yẹ kí ọmọ kọ́kọ́ gbọ́ òun náà ní pèpè fún sọ́láàt kò wá sí pé ẹ pèpè sétí ọ̀tún ẹ sì kọ́ ọmọ sétí òsì ìpèpè fún sọ́láàt yẹn nìkan ti tó Hmm. ẹ̀ ní ìsèkọ́ màsí tí ó sì. Hmm. wọ́n á ní ẹnìkan béèrè pé kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ clear ó hàn dáadáa hmm. nítorí pé ṣé orin fújì ló yẹ kó ọmọ kọ́kọ́ gbọ́ngbò délé ayé ni àbí pè ẹ̀wọ̀n pé láwùjọ àwọn máa ń ṣépè bàjẹ́ àbọ̀ fọ̀ ẹ̀wọ̀n pé àwọn kan wà táwọn jọ daràn wọn ò lè má pọ̀ fọ̀ àbọ̀ gèdè àbáyájọ́ àbáwíṣẹ́ àbáfọ̀ṣẹ́ olùgbòhùn ṣé ló yẹ kó rẹ̀ kàlà torí mùsùlùmí hmm. iná lọ mà hmm. ẹjọ́ jẹ́ pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí ọkọ rókè létí ọmọ yìí tí ó rókè nínú rẹ̀ òun náà ni Allahu akbar Allahu akbar Allah ẹlẹ́dàá ló tóbi jù abẹ́yìn máa ń tó tóbi tọ́lọ̀. sara kò tiẹ̀ sí. ashhadu an la ilaha mo jẹ́rìí pé kò sí nǹkan kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah. Hmm ẹ ti ń sèpalẹ̀ má gidi fọ́ọ̀mù kó délé ayé kọ́ wa sin lọ́n kí ẹ sẹ́ kó náà wá yọ̀ dára. ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadur rasulullah mo tún jẹ́rìí pé anabi muhammed sallallahu alaihi wasallam ìránṣẹ́ ọlọ́run ni hmm. torí kò sí gbogbo mò ń sin lọ́n mò ń sin lọ́n tí ó ti jẹ́ pé lánàá tànàbì lọ́n tọ̀ àṣeṣòfò àṣedànù lásán ni. Hmm. hayya ala salah ẹ sáré tètè máa bọ̀ wá sí sọ̀lẹ́. ha ala al tètè máa bọ̀ wá sórí hmm. so káwọn gbólọ̀ ńláńlá yìí kọjá pé ńlọkọ létí ọmọ tọkọ rókì nínú hmm. so ń ta nìyẹn o. Hmm. hello. hello asalaamu. aleykum salaam wa rahmatulah kọ́ ibi ẹ ti o. àgbọ̀ ọlọ́mọ yẹn kan rajọ sọ ló wá sọ pé ọlọ́mọ nígbà wọn máa ń ṣe ó ní àwọn máa ń ṣe sọ láti pé àwọn máa ń ṣe sọ láti àwọn máa ń fi àlàfo lẹ̀ mhm. fẹ́ bèèrè lọ́wọ́ ṣáàlù pé ṣé káfí àlàfo lẹ̀ fi ṣe sọ láti kí ó lẹ́tọ̀ ni àbí kí ojú ẹ kúkú dá sọ láti ẹ̀ ṣe ana ni maa le. àti tó bá dáàbò láti ọ̀sẹ̀ tí ó yẹ kò á ní kò rí àkàtúntò lè أنس بن مالك رضي الله عنه قال النبي محمد صلى الله عليه وآله وسلم nígbà tí wọ́n bá ṣe kọ ọmọ ó máa ń pa àwọn sọhábà láti pé ẹtọ sáfù yín kó dọ́gba ẹ jẹ́ kí èjìká yín dọ́gba ẹ jẹ́ káwọn ẹsẹ̀ yín dọ́gba ẹ má ṣe fi àlàfo sílẹ̀ fún àṣetán Anas wa sọ wípé èmi máa ń kíyèsí wípé oníkálukú wa máa fi ẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sì fẹsẹ̀ kọsẹ̀ hmm. lọ́nà tó ṣe pé nǹkan kan ò ní lè kọjá láàrin wọn. so eléyìí ni ìlànà tí ẹ̀sìn Islam mú wá hmm. nípa bá a ṣe máa dúró nínú sọ́lá. Hmm. inna Allaha yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun marsus. ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn ẹni tó ṣe pé wọ́n ń jagun sójú ọ̀nà rẹ̀ lẹ́ni tó dúró dọ́gba bí ògiri tá a ma tí búlọ́ọ̀kù kan yọ jù kan lọ. so akaramakomola bófin ọlọ́run ti ṣe dá lórí nù. ngbà tí àrùn àjàkálẹ̀ tó ṣẹlẹ̀ hmm. kòrónà ẹ rí i pé náà ni àwọn tó mà nípa ètò ìlera hmm. ni wọ́n ń dá mọ̀ràn pé káwọn èèyàn fi social distance sílẹ̀ láàrin wọn. Hmm lọ́nà tó ṣe pé ò ní fara kásá àrùn tó ọ̀mọ̀dí lára ẹni tí wọ́n mọ̀ pé ń bẹ lára rẹ̀ hmm. so eléyìí ló bí àlàfo sí àlàfo hmm. so tí mùsùlùmí tó bá láǹfààní láti ṣe sọ láti rẹ̀ láì falàfo sílẹ̀ ń ló dáa jù hmm. eléyìí ìjẹ́bù sójà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kó kálukọ́ sọ láti rẹ̀ sí. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ti ń pè. kí ni ìbéèrè yín ìbéèrè mi sí aláàjì wa ni pé ìyàwó àwọn ní ìjẹ́ ìṣẹ̀ṣẹ̀ wà níbi láti ṣe àdó àlá. Mm-hmm. ó wá jẹ́ pé ó tiraka tiraka lórí ní orí bẹ́ẹ̀dì ní ìjókòó. Mm. ó wá sọ pé àdó àlá eléèpẹ̀ mm. pé èèyàn lè ṣe. ìbéèrè mi wà ní pé ṣé kí n sún ó lè tún bọ́ sílẹ̀ lẹ́ lórí bẹ́ẹ̀dì ni àbí kí wọ́n fi ọwọ́ kan orí bẹ́ẹ̀dì kan àti pé kéèyàn bá fẹ́ ṣe àdúrà láyé eré mi ò ṣe rí báwo ni wọ́n ṣe lè ṣe. alhamdulilayi tí èèyàn bá wà nípò pé ń sáré hmm. ilé ìtúsọ pé kò ní fún láǹfààní àti lómi láti fi ṣe àlùwàlá àbó lè lómi kọ̀rẹ́ ní báàbò àbí nǹkan kan tiẹ̀ tí ó lè débi tómi wà àti hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. èèyàn ṣe tẹ̀yà mọ̀ tẹ̀yẹ́mọ̀m ni ẹ máa pè ẹ máa pè lálọ́ àlẹ́ ilé pẹ̀ tẹ̀yẹ́mọ̀m tẹ̀yẹ́mọ̀m èyí ó ṣe tẹ̀yẹ́mọ̀m tẹ̀yẹ́mọ̀m yìí ìpẹ̀ la máa fi ṣe wọ́n á níbò làwọn ò ti máa ṣe táwọn máa fọwọ́ jan kàtífà táwọn ń sùn lórí rẹ̀ ni àbí báwo àbí wọ́n bá wọn bu ìpẹ̀ wá hmm. ìpẹ̀ ni wọ́n bù wá fún yín ìpẹ̀ tó má tí ò sẹ́gbìn lára rẹ̀ hmm. tí ó sì sí nǹkan tó lè ṣèyàn léṣe nínú rẹ̀ hmm. ṣe ìpẹ́yìn ẹ fọwọ́ yín lù fún Hmm. àtẹ́lẹwọ́ yín méjèèjì ẹ fi lu ìpẹun hmm. ẹ wàá rọra gbọ̀n pẹ́pẹ́pẹ́ àìbámọ bí òkúta kan àbí nǹkan kan bá ti gan mọ́ yín hmm. kó lè bàa jábọ́ so ẹ wàá fi ọwọ́ ẹ fi bọ́jú ẹ bọ́jú nkárí láì jẹ́ pé ẹ fi ibì kan sílẹ̀ gbogbo àwọn ibi tó lè jẹ́ kọ̀rọ̀ nínú ojú ẹ fi ọwọ́ ẹ mọ ọwọ́ yín débẹ̀ lẹ́yìn rẹ̀ ọwọ́ náà ẹ wàá fi pa wọn ẹ fi ọwọ́ òsì ẹ fi pa òdì tọ̀tún ẹ tún á mú ọwọ́ yín ọ̀tún ẹ fi pa òdì tòsì inú àtẹ́lẹwọ́ méjèèjì ẹ wàá tún fi pa ara wọn pípa tá a wí yìí títí dọ́rùn ọwọ́ lọ́ba tán tẹ bá ti ṣe báyìí ti ṣe tẹ̀yà mọ́ sọ ẹ ṣe sọ láti yín ilé ìjẹ́bù sí jẹ́. kẹ́bùsùn wa nù hadith Ammar ibn Yasir radiyallahu anhuma anabi ni innama yakfika an taf'ala biyadayka hakadha famasaha wajhahu wa kaffayhi ila almirfaqayn ila alquwayni anabi sallallahu alayhi wa sallam ó ló ti tó ẹ kọ̀ọ̀kan fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ́ẹ̀kan kó o sì fọwọ́ yẹn kó o fi bọ́jú kó o sì fọwọ́ kó o fi bọ́ra wọn kó o fi para wọn títí di ọ̀ràn ọwọ́ rẹ̀ méjèèjì. àdéhìí tó wá wá tó ní tayammum at-tayammum darbatani ضربة للوجه وضربة لليدين إلى المرفقين حديث عبد الله بن عمر قفزان له يقول أمجي لا فولو له يفولو له على قوقا أفي بجو ألاك جي في قوة أفي قوة مجيجي تتي ديقما ومجيجي أم فسان له إتو فسان له تتي ديونا ومجيجي تفولو له أيوكا يسمجي نعم zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí àti ibi tí a ti ń pè. orúkọ mi ni abiodun sunday ijo tó di sulaiman láti randa gbọmọsán. kí ni ìbéèrè yín. ẹ mo ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀dọ́ fún pé ọ̀rọ̀ ẹsẹ̀ lánàá wọn ní tí èèyàn bá ní ojú ọgbẹ́ dájú mhm. egbò mhm. ó mú yàn so wọ́n dẹ̀ wọ́n di ẹsẹ̀ yẹn tì tẹ̀ wọ́n á ní kí ó má jẹ́ kó ní débẹ̀ káwá rẹ̀ sí àlùwàlá láti ṣe sọ̀lá báwo la fi lè ṣe. ẹni tó ṣe pé egbò wà ní ẹsẹ̀ rẹ̀ láyé ibi tá a máa fọ̀ hmm. wọ́n ti wá fi nǹkan wọ́n fi wé hmm. so yóò kàn fi omi pa déédéé ibi tí wọ́n fi nǹkan wé nígbà ọba sálù aládé bẹ́ẹ̀ hmm. ibi tí wọ́n ò fi nǹkan wé yóò fi omi fọ títí tí ó fi jẹ́ pé ọfọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì kárí kókósẹ̀ rẹ̀ méjèèjì yàtọ̀ síbi tí wọ́n fi nǹkan wé tọkàn fi omi pa hmm. ṣe lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. hello. hello salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ yín àti ìtẹ̀tí ń pè é orúkọ mi ni ọlọ́lẹ́kan láti United Kingdom. kí ni ìbéèrè yín. ìbéèrè mi wípé ẹ dákun ní àgbègbè wa ń bí. Hmm. Um, abẹ́rẹ́ àjẹsára kan wà tí wọ́n máa ń fún àwọn ọmọdé lọ́dọọdún. Hmm. abẹ́rẹ́ àjẹsára yìí wọ́n ń pè ní flu vaccination. so àmọ́ nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ àṣekùn tí wọ́n ń ṣe hmm. wọ́n jẹ́ ká mọ̀ yìí pé abẹ́rẹ́ yìí ó ní èròjà kan nú táwọn náà kọ síbẹ̀ pé wọ́n pè ní porcine um, gelatin tó jẹ́ pé látara ẹlẹ́dẹ̀ ni wọ́n ti máa mu ó máa ń fún wọn lábẹ́rẹ́ yìí wọ́n sì pé jíjẹ ni ara fẹ́ béèrè pé tó bá ti ṣèwádìí lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan wọ́n ṣàlàyé fún wa pé à ní Islam kọ́ ni pé jíjẹ lẹ́dẹ̀ àmọ́ eléyìí ọkàn wa ò balẹ̀ lórí ẹ̀ nípa pé káwọn ọmọ lè gbà àbáwọn ọmọ ò lè gbà so n ta fẹ́ pèrè lọ́dún lọ́mọ yẹn jazakumullahu khairan. alhamdulilayi akọni pé lábẹ́ òfin ọlọ à ń gba abẹ́rẹ́ àjẹsára fàgbàlagbà àbí fọmọdé. ìsìláàmù kò takò lópin ìgbà tó bá ṣe pé ìwádìí fi hàn páǹfààní rẹ̀ ó ju aburú rẹ̀ lọ torí kò sí nǹkan kan nílé ayé wa yìí tẹ́ pé àǹfààní lásán pọ́nbélé ni kò ní ìnira nu. so tó bá ti jẹ́ pọ́nfà àǹfààní rẹ̀ ló bá pọ̀ jù kò sí nǹkan tó burú wípé ká lo ká gbarú abẹ́rẹ́ bẹ́ẹ̀ àmọ́ tó bá hàn sí wa pé aburú rẹ̀ ló bá pọ̀ jù hmm. islam kò ní gbà pé ká gbarú rẹ̀ hmm. wàyí tó bá yẹ pé àǹfààní àti aburú rẹ̀ bá tún jọ dọ́gba hmm. islam ò gbà wípé ká tún lóru rẹ̀ irú ìtẹ́wá béèrè ní ìsìn pé abẹ́rẹ́ yẹn kì ṣe pé kò sàǹfààní ṣùgbọ́n a rí nǹkan kan nínú nǹkan tí wọ́n máa fi ṣe bí àtàrà ẹlẹ́dẹ̀ wọn ti mú un sars lè máa gbárù abẹ́rẹ́ bẹ́ẹ̀ sára. wọ́n á ní ẹnìkan sọ fáwọn pé jíjẹ ẹlẹ́dẹ̀ lọ́lọ́run ṣe léèwọ̀ òtúmọ̀ sí pé tá a bá fi ẹlẹ́dẹ̀ sògùn kò sí tó burú ń nù ó burú já nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ntọ́lọ̀ ń bá ṣe jíjẹ lílò mímu rẹ̀ léèwọ̀ lórí àlómà mi ọlọ́run ọba kò fi wòsàn wọn sára rẹ̀. sọ túmọ̀ sí pé irú ẹni tó sọ pé jíjẹ ẹlẹ́dẹ̀ lọ́lọ́run pè léèwọ̀ kò ní kọ̀ náà ká pa àfò gbogbooro kí àgbo <laughs> nítorí ó lè sọ pé mímu rẹ̀ hmm. lọ́lọ́run pè léèwọ̀ àmọ́ lẹ́yìn ìsìn ògùn wọn fẹ́ẹ́ fi ṣe. tó o lè sọ pé ẹ lè tún fa jánà. Hmm. ẹ lè tún fi ṣoògùn nítorí àmọ́ pé bí iṣẹ́ babaláwo náà ṣe máa ń bẹ̀rẹ̀ náà sọ wípé ẹ fún àtúnṣe pé àkúkú jẹ́ àfin ṣoògùn ni sọ ọlọ́run ọba òfin ìwòsàn àlòmà ti wà yìí sára tó ṣe lé wọ̀ fún wọn. àwọn èèyàn kan gbà ń ṣoògùn fún wọn bẹ́ẹ̀ ni istidraj hmm. ọlọ́run ọba máa ń dẹ́yìn. so lẹ́yìn náà kí la fi fẹ́ mọ̀ ẹ́ mùsùlùmí ganan rí. Hmm. ṣebí ní tani kọ́ ọmọ ìṣe òní ṣe ni tó ń ti pé bóyá ń wù ọ́ láti ṣe ẹni tí wọ́n sì ní kó o ṣe wàá ṣe tó ń ti pé kò wù ọ́ ṣe. so islam ó ní ọlọ́run bò fi wò san wa sára tó lọ́n bá ṣe léèwọ̀ fún wa lẹ́yìn ìjọba ìṣèjọ. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká mú ìpè ọkàn sí i láàrin ìṣẹ́jú bíi mẹ́ta tó kù yìí kó tó di pé a máa lọ ọ̀dà bí ẹ ṣe ń wà lórí ìkànnì ojú omi wọ facebook ẹ máa ṣí àrẹ káàkiri kẹsì tó máa láìkí ẹ kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn hello hello kí lẹ fẹ́ béèrè o. irú yẹn mo ti rí wájẹ́ bí oṣù kan mo bá fẹ́ dá padà ṣé tí àkókò kọ̀ọ̀kan bá tó ṣé sáka mẹ́rin mẹ́rin náà ni màá fi kí wọn. ọ̀dà alhamdulilayi aláàárẹ̀ tó jẹ́ sọ láti tó pọ̀ hmm. wàá látàrí kọ̀mọ̀ bọ́ọ̀lù ń ṣe léṣe tóun fi máa ṣe sọ láti pẹ̀lú àárẹ̀ òun. Hmm so yóò san gbogbo ẹ̀ padà náà ni hmm. torí pé kò má mà pàtì hmm. àìmọ̀kan ló ṣe hmm. so yóò san gbogbo ẹ̀ padà kò bùkátà pé àkókò sọ láti kọ̀kan láti sìn ẹ̀ múra sí i bọ́wá pé tíjọ́ mẹ́wàá lẹ̀ lè ṣe lónìí ẹ̀ ṣe wọ́n tún ṣe tíjọ́ mẹ́wàá mi lọ́la tíjọ́ mẹ́wàá mi lọ́tún ní ọ gbọ́dọ̀ kú pẹ̀lú gbèsè ńlọ́rùn torí wọn yóò fowó san gbèsè lálùkìyàmù. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n bá fi san án lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹde ẹ̀lẹ́kẹ̀yàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àtúndásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajílógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́kàn òjọ̀kan láti ìgbà yìí wá jazakumullahu khayron. ọ̀làdùnní bílò ló kọ́ tèmi ọjọ́ mẹ́jọ yìí nínà nìkẹ́ tó ń jẹ́ ká máa pàdé pọ̀ papòdà síjọ́ ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mo dágbére fún ẹgbẹ́ sálámù aleykum rahmatulahi wa barakatuhu.